so kíní yẹn máa gùn wọ́n ni ì máa gùn wọ́n ẹ rí i pé ń jọ̀hún àwọn àáfàá máa ń lérí wọ́n lè ní ò ní dijọ́ méje o ìsàkúsà tí ó sà ló gùn o ìsàkúsà tó fẹ́ sà ló gùn o. àkíyèsí kẹta ṣíṣe àdádálẹ̀ àdúrà nákàlẹ́ láti ọ̀dọ̀ àwọn àfọ́ oníbídíà ó tún jẹ́ ọ̀nà kan pàtàkì tí àwọn oníbídíà fi ń tako ànábìwa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn àdúrà rẹ̀ tó fi lé ìjọ rẹ̀ lọ́wọ́ ẹ̀ ní kí nìdí ìdí ni pé ẹnìkan ò ní yé máa ṣe àdúrà nákàlẹ̀ àfi kí ó máa pa àwọn àdúrà nàbìtì ní ìkọ̀ọ̀kan èjèèjì títí yóò fi di àáfò onítẹ̀sùnbá nínú mọ́sálásí títí yóò fi di àáfò onítẹ̀sùnbá lójú títì nítorí náà ìgbógun ti súnà nẹ́dùwà Muhammadu sallallahu alayhi wa sallam ní abala àdúrà ṣíṣe ni àdúrà nákàlẹ̀ bá dé. onínákàlẹ̀ àdúrà kò sì ní mọ́ra rẹ̀ kò ní dára ẹ̀ mọ̀ pé òun ti di ọ̀tá ànẹ́bí wa Muhammad. onínákàlẹ̀ àdúrà yóò ti di ọ̀tá ànẹ́bí síwájú kó tó di ẹlẹ́bọ pọ́nbélé. Si nípasẹ̀ àwọn àdúrà náà kalẹ̀ torí pé wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ kò ní í mọ àdúrà táwọn ibi kọ wa mọ́ kò ní í ṣe àdúrà táwọn ibi ní ká ṣe tá bá fẹ́ wọnú ilé wa tá bá fẹ́ jáde tá bá fẹ́ wọṣọ tá fẹ́ jẹun tá fẹ́ sùn tá fẹ́ gun nǹkan gùn tá a mọ̀ kankan kò ní mọ̀ kankan torí pé ìfàkúfà tí ń fà kò ní jọ ráàyè àwọn àdúrà tánibí kọ wà. yóò sọ̀rọ̀ ẹ̀ di ọ̀tá ànábì lẹ́yìn náà yóò àdì ẹlẹ́bọ̀ pọ́nbélé nípasẹ̀ àdúrà náà kalẹ̀. àkíyèsí kẹrin àbámọ̀dá ni gbogbo àwọn àdúrà náà kalẹ̀ o àbámọ̀dá ni o. ẹnìkan ó mú yàsín ọkọ̀kọ̀kọ̀ orí mùbínú àkọ́kọ́ ó tún kàn mọ́ rìfáàsì ó tún tún bẹ̀rẹ̀ nígbà tún dé orí ẹlẹ́ẹ̀kejì ó tún kàn mọ́ rìfáàsì ohun tó fi sùn láàrin ọjọ́ méje ó sì rí ni ni ni gbogbo àdúrà ni. kò sì sí èrè kankan fún ẹni tí ń ṣe àdúrà nákàlẹ́ tí ń fa àdúrà nákàlẹ́ bí ò ṣe orí ẹ̀dẹ́ orí ẹ̀dẹ́ ni orí ẹ̀dẹ́ ni o wàláì súnmọ́bìláì ní ọdún tí mo kú ònú bídíà ọdún tí mo túbá tí mo ní mi ò ṣe gálàdì mọ́ tí mo kó gbogbo àdúrà nákàlẹ̀ tí mo ti gbà àti ọ̀ǹtún nákàlẹ̀ tí mo ti gbà lọ́wọ́ àfáà mi àtàwọn àfáà míì tí wọ́n ya dìgbòlugi sínú ẹbọ. ọ̀kan nínú àwọn àfáà dìgbòlugi ń ọwọ́ wa sọ́dọ̀ àfáà mi. àfáà mi wá ń kọ̀m̀plẹ̀n pé àbẹ́ẹ̀ wá rí ọmọ yìí ni ó lóun gba súnà gbogbo iṣẹ́ tó fi tó fi sìn mí ó sì dáná sun lẹ́ẹ̀kan náà ó dáná sun lẹ́ẹ̀kan náà ó ní súnà ò faramọ́ ó ní iṣẹ́ ẹbọ ni ó ní bídíà ni a lọkùnrin yìí mo fi ọlọ́run ọba tó dá mi mi búra lórí tí mo fẹ́ sọ yìí lọkùnrin ọ̀hún ọ̀rẹ́ wọn ni o òun náà wá jó nákàlè nákàlè ebú nákàlè ebú tààrà lọ́ba pè mí lọ́ba ní wọ́n lọ oṣùn gbogbo ṣèfì oṣùn dàlélù rẹ oṣùn gbà rẹ oṣùn àwo rẹ a kí lo gbójúlé tó o fi sún báwọn mo ní aláwo ni mo gbójúlé o. èmi ò ṣe nákàlẹ́ mọ́ ni o ìṣàgùn mọ́ ni o ah wàláì iṣẹ́ aburú ń bẹnu jálàbí o ìyẹn gbọ́dọ̀ kú síbẹ̀ o iṣẹ́ aburú gidi gan ni o nákàlẹ́ nìkan ó gbéyàn wọná ah! ṣebí nìsín láti ní nákàlẹ́ wọ́n já sí bídíà ó ń ga sí kúfúrú ó ń ga sí síríkù akíbarú nákàlẹ́ nìkan láì tí ì mú láì tí ì mú oògùn ẹbọ mọ́ ǹjẹ́ ewu tọkùnrin yóò sọ fún mi lọ́ba ní olóòtú gba súnáàbì ó ní kí èmi àtòun kájọ bẹ́nu <laughs> tí bá sì ti rántí ọ̀rọ̀ ah ah aláfàgbà ọlọ́run mo dúpẹ́ o tó o tí ì pa mí tó o jẹun kú sígbà nígbà mo ń ṣe gálàbì mo mọ̀ ń pa gálàbì dáadáa ni mo kọ́ṣẹ́ ẹ̀ ni mo mọ̀ ti fún tẹ̀dọ́ ẹ̀ ni mo mọ̀ àwọn tí ànákàlẹ̀ kátàlẹ̀ tó yanjú nígbà mo fi ń ṣe àmórí burúkú ni mo kàn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run pé ń kú lásìkò tí mo wà nú iṣẹ́ gálàbì kó o lè wọ ibi tí mo ṣe jálà ibi tèmi dé èmi èyí náwó tó bá dọ̀tí owó agaran ni wọ́n kó wa ni owó agaran untouched so nígbà mo wá tú báyìí àáfà ìwà ń lérí ọwọ́ adékájọ bẹ́nu ó ní àdúrà mo fẹ́ mọ ṣe ní ìsìn mo ní à àdúrà tí mo fẹ́ mọ ṣe àdúrà súnà ni ànábì tá a tẹ̀lé ọkọ̀ àdúrà tá a ṣe fún ìṣọ́ ọkọ wa àdúrà tá a ṣe fún arísìkì ọkọ wa àdúrà tá mo sábẹ̀ sí ni máa mú àwọn àpẹẹrẹ wá fún un lọ́ba ní mo ní paríparí ẹ̀ wá ni wípé mo ń ṣe tìláwà lè Kùránì gbogbo orí ayé tíyàn bá ń wá ó ti wà ní Kùránì mo ní mò ń ka júsìwù kọ̀ọ̀kan lójoojúmọ́ lọ́ba ní dúró báwọn ní dúró báwọn ó ní kí èmi àti òun kájọ bẹ́nu ní ìsìn ká dá ọjọ́ méje kémi lọ ké kùránì tí mo ní mo fi ṣèṣì láwà yẹn kó ń lọ ka ṣèfì káwá wẹ̀ ń tádùá rẹ̀ ó gbà lẹ́nu ẹni tó pèrè mùsùlùmí lẹ́nu ẹni tó pèrè mùsùlùmí. <laughs> ó ní ó ní kémi lọ mọ̀ ṣe tìlàwà tí mo ní mò ń ṣeun kóun lọ ka ṣèfì ṣèfì ó ní ká wá dá ọjọ́ méje fúnra wa ká wá wẹ̀ tí àdúrà rẹ̀ ó gbà. Ah! mo wò báyìí mo ní bàbá ẹ̀ẹ̀mọ tẹ́ ń pè ní àdúrà ni. Ah! ó ní kí ní pè ládùúà bíbẹ ọlọ́run ni kí ló mú dáyín lójú pé tẹ ẹ bá bẹ̀ẹ́ yóò dáyín lóhùn níbẹ̀ ṣe fẹ́ ní kíákíá lójú ẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. àìbẹ́nu sí àdúà àìbẹ́nu sí àdúà mo kàn pàrọwà fún yín ẹ lọ túbá bébì ṣe túbá ẹ túbá àfáà mi ẹ̀yin náà túbá ẹ mọ̀ kú sínú ẹbọ. àfáà mi ò túbá ti kú ọkùnrin náà the last time tí mo rí pẹ̀lú sèéfì rẹ̀ the last time tí mo rí mo rí ní wòròdù lójú títì tí ti ń lọ báyìí ọwọ́ àwọn gúgúrú <laughs> ọmọ gúgúrú jẹ mo bá sọ fún àwọn tí mo gbé sínú mọ́tò pé ẹ wo bàbá yìí mo ti mọ̀ ní ìsìn ó ti lé tàti yé àti o nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí lóde mi àti ẹ̀pọ̀ rí o ní wọ́n gúgúrú jẹ lógun títì ọlọ́run lọ́mọ tó fà tó fi dẹ̀ sí wọ́n gúgúrú jẹ.

àwọn èṣù tààrà làwọn àfáà yẹn ń pè àwọn èṣù tààrà ni wọ́n ń pè nínú àdúrà wọn. jìnnà sí nákàlẹ́ àdúrà ni o tẹ́ ẹ̀ bá gbàgbé ní nǹkan bí oṣù kan sẹ́yìn bíbà yìí mi ò mọ tá ń sọ ọ̀rọ̀ àdúrà náà come up níbẹ̀ mo wá nàka sí Abu Muhammadu kan pé kó sọ n tó ṣẹlẹ̀ sí ṣe rántí ṣe bí wọ́n lọ kírun mọ́sálásí kan ni ni wọ́n ṣe dáadáa sí bàbá kan bàbá onákàlè bàbá ń bá fún wọn ládùúgbò anákàlè ọba ni ọba ni wọ́n lọ máa sà á lóru nígbà wọ́n sà á lóru kìíní wọn ò rí nǹkan kan òru kejì nígbà tó di òru kẹta nìràwá níyà èṣù yẹn lọ́ba yọ sí wọn ariwo subahana láì tí wọ́n pa ló fi disapia tí wọ́n bá pariwo subahana láì tí wọ́n bá kéwà ni tọ́ba kó sí wọn láà àwọn náà ìbámu wọn gbúgbúrú jẹ ni kí ló fi ń ṣeré yìí ràwáníyà ràwáníyà ta ni o pè wọ́n lẹ́yìn ọlọ́run ta ló ní kó o pè wọ́n alhamdulilayi onísùnà ni abu muhammadu báyìí nígbà yẹn gan náà wọn ò dá kan mọ̀ yàtọ̀ sí kan ni sòsìrí la fi sọ pé ìwọ mùsùlùmí gba tító pẹ̀lú tíra eh, ìwé àdúrà odi ìṣọ́ so irú àwa yìí nìsín tẹ́lẹ̀kẹ́ bá mú àdúrà kan wá tọ́ba ní ká máa ṣe ń bi léèrè pé àdìsí wo ló gbà wá tọ́ba dákọ̀ àdìsí tó gbà wá màá sáàsì fún lórí Google láti fi mọ̀ bóyá lóòótọ́ àdìsí gbà wá àbádìsí ò gbà wá nǹkankan fi di nǹkankan já ń rọ́ńbẹ̀ ná tọ́ba wá jẹ́ àdúrà bíbíà tó fojú hàn ló mú wá ìwà sọ fún pé irú àdúrà tó mú wá yìí bídíà bẹ̀ ni kúfúrú bẹ̀ ni ṣíríkù bẹ̀ ni ìwọ tó lè ṣe àlá ìwọ tó lè ṣe ìtúpalẹ̀ yẹn mọ́ gba àdúrà lọ́wọ́ àfáà mọ́ mọ́ gbàdúrà lọ́wọ́ àwọn àfọ́nbídíà mọ́. sórí tó o bá fẹ́ mọ pàtàkì ìwé odi ìṣọ́ mùsùlùmí alihamdulilayi èmi kọ́ ni mo kọ́ o torí ọba tó máa sọ pé ọ fẹ́ tajà níì ló fi ń sọ òkò sí ọjà àwọn ẹlòmíín láwọn súná ń ṣe máa ń ṣe nù wọ́n fẹ́ wọ́n fẹ́ tú agbo àwọn kan ká kí wọ́n lè rí èrò lọ́dọ̀ tí wọ́n ní alihamdulilayi nínú gbogbo ìwé tí mo ti ń kọ jáde èmi kọ́ ni mo kọ citadel of the believer kódà èyí tí wọ́n tú sí yorùbá èmi kọ́ ni mo tú sí yorùbá. èmi ń polongo súnà ni èmi ń polongo súnà fún ọ ni tó o bá fẹ́ mọ pàtàkì ìwé àdúrà yẹn yẹn fún ọ ní síkírìtì ẹ̀ jókòó ti content page yẹ ibi tí wọ́n máa ń pè ní content page ibi tí wọ́n máa kọ tọ́píìkì sí àti ojú péjì tó wà kọ́kọ́ ka content page yẹn láti bẹ̀rẹ̀ dópin tó bá ti wá kà tán secret tó fi mọ pàtàkì ìwé àdúrà yẹn nú ayé rẹ̀ mo ń sọ yìí o tó ti wá kà tán from the beginning to the end content page content pages only ni mo ní kó kọ́kọ́ kà o tó bá ti àkà tán wá bi rẹ̀ léèrè pé àdúrà wo ló tún bùkátà sí tí ó sì sínú ìwé yìí tó ti tààbò ni oríṣiríṣi ló wà ń bẹ ti arísìkì ni oríṣiríṣi ló wà ń bẹ tó ti ìtọrọ àforíjì ni oríṣiríṣi ló wà ń bẹ ti àdúrà tá a máa ṣe fún ọmọ ẹni ni oríṣiríṣi ló wà ń bẹ irú àdúrà wo gan ló ń wá gan náà tí ò sì ń tó sì jẹ́ pé gbogbo ẹ̀ pátápátá láti ẹnu ànẹ́bíwa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí Allah rán sí wa látẹnu ẹ̀ ló ti jáde. kí ló tún ń wá kí ló ń wá kí ló ń wá kiri lọ content page ṣe ojú ewé àkóónú ojú ewé àkóónú lọ́rẹ̀ẹ́ kà á. ìwé yẹn bó ṣe mọ kékeré yẹn in fact kí alọ́ọ̀bá ni san àáfàá tó jókòó tó ń lọ rèé kó àwọn àdìsí àdúrà yẹn tó ń mu jáde láti inú mọ̀kọ́rí láti inú muslim láti inú ahmad àtinú tirimizi àtinú ibùnú mọ́já àtinú bayhaki àtinú abudawudu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí gbogbo ẹ̀ sí làlàáfíà tó fẹsẹ̀ rinlẹ̀. ọwọ́ aṣọ ọ̀rọ̀ ọrùn fún ọmọ kíw ọ̀rọ̀ ọrùn fún àfa. níbi tó tún wá rọrùn dé tí òfin ní ju ẹnìkan kan lẹ̀ lárúbáwá pọ́nbélé rẹ̀ wà yorùbá pọ́nbélé rẹ̀ wà gẹ̀ẹ́sì pọ́nbélé rẹ̀ wa níbi tó tún wá rọrùn dé ó ti wà ní Google o lè dánlóòdù ẹ̀ sórí Android rẹ̀ what is your problem ọ̀wá ní ẹnìkan fún ọ ní àdúrà kan àdúrà tàjà kan nínú súrọ́tù lẹ́hájì sànẹ́bì ló júwe rẹ̀ fún ọ. ohun tó máa kà tó jẹ mọ́ arísìkì lábẹ́ rẹ̀ ni pé tó bá gbé ọjà kalẹ̀ kó o tà wá ó ti wà nínú isnu muslim ó ti wà nínú hisnu alimuslim níparí ẹ jìnnà sí nákàlẹ́ àdúrà o. tó o bá gbọ́ pé àáfàá kan ṣàdúà ó ya wèrè nákàlẹ́ àdúà ló bí o sẹ́ńbà kó ọgọ́rùn-ún àáfàá tó ya wèrè jọ ńlẹ̀ Yorùbá more than fifty percent wọn nákàlẹ́ ló sọ wọ́n di wèrè the remaining less than fifty percent wọn àwọn oògùn abẹnugọ̀ngọ̀ ló sọ wọ́n di wèrè o ò lè kí àlùkùránì tìláwàtàn kórìrì ó dànù kódà tó bá tún ké tí àwọn ẹ̀mí ràwá níyà burúkú tí bá ń bẹ láyìíká rẹ iná ọmọ mọ wọn ni wọ́n mọ sálọ ni tó o bá sì ń ka àwọn àdúrà tánẹ́bì ni a máa kà ràwá níyà abú òní ráyè kò sí ọ lára àmọ́ ń bọ̀ bá ti di pé òun sọ kùránì ọlọ́run dìdàkudà mọ́ra ẹ lọ́wọ́ àwọn gbólóhùn àdúrà kan tẹ́nìkan hun tó gbà lọ́wọ́ àwọn àlìjànú tó ní kó máa fà seven seven seven three three three two one four tó ní kó máa kà nígbà ó bá kà á àlìjànú ó yọ sí ọ. orí ó sì dàrú ó sì máa fọ́n gúgúrú jẹ lógún títì. ẹ lọ jìnnà sí gbogbo àwọn àdúrà wọ̀nyẹn o. aláwọ̀ fi wá ṣe ń gẹ́ dáadáa kódà wọ́n tún ṣe ọ́díò rẹ̀ ọ́díò rẹ̀ tó ga sí pé tó bá dá rẹ̀ bí ṣe ń sọ lẹ́tà ni ó tún máa sọ yóò tún máa kà jáde fún ọ pé káti ẹ̀ tún sọ pé òtún mọ̀ pé o yóò tún fi lé ọ lẹ́nu kí lẹ tún fẹ́ káwọn àfáàsú náà ó ṣe é kí lẹ fẹ́ kí wọn ó ṣe náà ẹ̀ sọ tí wọn ò tí ì ṣe fún yín. tọ́ ọ̀bà wa gbọ́ àmọ̀ràn yìí tọ́ ọba fa nákàlẹ̀ torí ẹ bá dàrú ọ̀ dàwé èrè ṣe ni o ìwọ lọ́ọ̀dáwèrè rẹ ṣe o tẹ́ máa wá fẹ́ gbé ọ lọ sílé orúkúyà tí wọ́n bọ̀ pé jínù jáde onírúkúyà ó jẹun o onírúkúyà yóò jẹun o ó já sówó nìyẹn o mọ̀jẹ̀ kọ́rọ̀ rẹ ó já sówó o mọ̀jẹ̀ wọ́n sẹ̀ gbé ọ lọ sílé orúkúyà kó tó gbọ́ràn o fi àdúrà rẹ mọ sínú hisnu alimuslim ó di ìṣọ́ mùsùlùmí ló ń jẹ́ bẹ́ẹ̀ fi àdúrà rẹ mọ síbẹ̀ alọ́fíwá ṣe kò ń gẹ dáadáa a máa tẹ̀síwájú lórí agbọ́nni míì láti ọ̀la lọ insha allah subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka astaghfiruka wa atubu ilaik ká gbìyànjú ká lọ́ọ̀fù prógráàmù yìí ká dẹ̀ ṣíà rẹ̀ fáwọn èèyàn ká ṣíà rẹ̀ fáwọn èèyàn Allah fi ààbò rẹ̀ bò wá o àrísìkí ìrọ̀rùn ṣe fún wa o ìlú wa ọlọ́run bá ní múgútó o àwọn tí ń darí wa ọlọ́run bá ní darí wọn síbi dáadáa subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk